alhamdulilahi wa kafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba atọrọ ìkẹ́ àti gẹ̀ fún anabiwa Muhammad níjókòtò ní lágbọdọ Ọlọ́run Ọba ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ mìíràn nínú àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọgbì èyí tí ó ṣẹlẹ̀ kí àlùkìyàmà kó tóótó òní àmà mẹ́nubà ìṣẹ̀lẹ̀ ọ̀hún òní èéfín èyí tó ṣe pé yóò bọ gbogbo ayé sí kan. Si ẹ̀rí ẹ̀ látinú tírà Ọlọ́run Ọba àti látinú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìbéèrè wa ni wípé hal waqa'at hadhi hadha ad-dukhan ǹjẹ́ wò ife yìí ǹjọ́ tiẹ̀ ti wáyé bí àbí ò tiẹ̀ ti àti pé fi tí o bò gba ayé síka yìí Njo jẹ́ kan náà àwọn tá à ń retí kálukì tó wọlé ètí ó tún ṣẹlẹ̀ kó tó di pé ayé yìí yọ parẹ́ kálukì àmọ́ ọlọ́run bá kó tó di pé yọ wọlé tòlóhàn shams mi magribiya ó ní pé oòrùn yìí dípò kó máa yọ ní ìlà oòrùn títí ń yọ oòrùn ó padà yọ ní ibùwọ̀ rẹ̀ kílẹ̀ rí lórí eléyìí tó bá ti á báwọn àwọn nǹkan wo ni ó ṣẹlẹ̀ iṣẹ́ rẹ̀ tíyàn bá ń ṣe lásìkò ìgbà náà téèyàn ò ti jẹ́ ní ti ṣiṣẹ́ rẹ̀ ǹjẹ́ sẹ́rẹ̀ tí yàn ṣe ń sìn gbà yẹn ǹjẹ́ yóò wúlò bí àbí ò ní wúlò eléyìí jẹ́ àwọn nǹkan tó ṣe pé a máa gbéyẹ̀wò níjókòó tòní lágbára Ọlọ́run bá nípa ti èéfín ẹ̀rí ẹ̀ nínú ayé alukur'an ọlọ́ni farutekib eré ojúṣe náà bá máa retí ntọ́ máa retí fáwọn kèfèrí yìí sábùkẹ́dì wọ́n máa wò ń ran kó tó di tí àsìkò ìyà wọn tí ó fi tó yẹn nígbà tí sámà bá dé tó ń tèéfín èéfín tó ṣe pé yóò bò ó gba pátápátá ìyá ẹlẹ́tẹ̀ lérò ńlá ìlélẹ́yìí ńlọ́jẹ́ o àwọn yóò máa pariwo pé tọ ọlọ́run là wá inna mu'minun torí pé onígbàgbọ́ òdodo ìlà jẹ́ èéfín tí ó wà wáyé ìjó ti wáyé bí àbí ò ti wáyé ọ̀rọ̀ méjì làwọn afa sọ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ àná àdàdọ̀kan wà asọ́ba Quraishan mina shiddati wal juu wọ́n lè fi ti wáyé àti bí kèésì èéfín tòótọ́ ẹni tó ṣẹlẹ̀ sáwọn Quraish ilé kókó òṣì mú wọn ebi tó pa wọ́n látàrí pé wọ́n fìtínà anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi wa bẹ̀lẹ̀ wọn ba lé wọn lórí nígbà tí wọn ò jẹ́ pé rẹ̀ tí wọn ò tún jẹ́ kánabi tí wọn tún jẹ́ orí mú mi wọn lànà bí wa bẹ̀lẹ̀ lé wọn lórí. lọ́la wọn ti hàn sọ pé bó ṣe rí ni ńlá abdullahi ibn mas'ud ó ní kèsì èéfín tòótọ́ nígbà ebi pa àwọn Quraysh lójú wọn á ń rí dọ́bù ojú wọn á ń rí rainbow ntí á rí ọwọ́ dàbí èéfín nígbà ebi pa wọn tíyà tó mú àdọ́dán wọn ni lọ́sẹ̀lẹ̀ àwọn tí a sọ báyìí ni abdullahi ibn masoud àtàwọn òǹkà tó pọ̀ nínú àwọn aslafina sọ̀lẹ̀hìn kọ́lọ̀nkọ́ba ní kẹ́wọ́ gbọ́n wọn lápapọ̀ abdullahi ibn masoud kọ́lọ̀nkọ́ba ní yọ́nú sí i ó ní khamsun kọ̀dìmọ̀dọ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì bíi márùn kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ kálukì amówó tó tó márùn bẹ́ẹ̀ ó ti kọjá nínú ẹ̀ ó ní lizam àti arum àti Batsha àti Qamar wa Dukhan ó dákọ̀ ìfín lára àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ṣe pé ó ti ṣẹlẹ̀ tó ti lọ. yàtọ̀ sílẹ̀ yẹn lama haddatha rajulun min Kanda arákùnrin kan láti ilẹ̀ Kanda ó wá ń sọ nípa èéfín yìí ètò jẹ́ àpẹẹrẹ kan àmì kan ní àwọn àmì ètò ń sọ pé alùkìámà ó ti súnmọ́. wakọ́ọ̀l arákùnrin wa ń sọ pé innahu yaji'u dukhanun yawmal qiyamah ó ní èéfín kan yóò wá nígbà yìí bá kù díẹ̀ tí yọ parẹ́ fàyà kọ́dọ̀bí asmail mọ̀nàfíkì ni wọ́n àbọ̀sọ́rì yìí gbogbo ojú àwọn mọ̀nàfíkì gbogbo ẹ̀ pátápátá àti tiwọn gbogbo ẹ̀ pátápátá ńlẹ̀ fún yìí oníyọ́ máa kó sí tó tún máa gbàbẹ̀ jáde nígbò wíwà ń tán gọ́dìbà ibn Mas'ud abúlé ibn Mas'ud ó fa ìbínú yẹn ó bínú wakọ́l ó wá sọ pé bó ló ṣe jẹ́ o mọ́nà alima faliyakun ẹ̀ ń bá mọ̀ nǹkan oníkọ́sọ̀ wàmẹ́ńlám yàlám ẹ̀ ń tí ọ̀bá ní mọ̀ nǹkan faliyakun Allahu alam ntí kò wí ni pé ọlọ́run ló ní ma jùlọ fàyínà mi nàlẹ́ ẹ̀lmì torí pé nù mà ní kéèyàn ọ̀jẹ́ wáyé mà àyàkó làlìmọ̀ là yá álámù ntí a bá bíyàn tí yàn ọba má kọ́ sọ pé là álámù ń wọ̀ má. fàyínà lọ́ọ̀ tààlà kọ́ làlìnà bí yìí ọlọ́run bá sọ fún àwọn tààlà sọ fún ànàbí rẹ̀ pé kol ma asalukum alayhi min ajirin wa ma ana minal mutakallifin sọ fún wa pé wáàsí tí mò ń ṣe fún yín èmi ò ní ẹ mówó ọ̀yà o n ò béèrè owó wọn ò béèrè obì wọn ò béèrè jíjà mímu lọ́dọ̀ yín wọn ò sì jẹ́ kan náà tó ṣe pé wọ́n máa ń ṣe àlàbọ̀rùn ní tí wọn ò tó tí wọ́n máa làbọ̀ ara wọn lọ́rùn. wàyí náà Quraishan bọ́rọ̀ ṣe jẹ́ gangan ni pé àwọn Quraish abutahu anilẹ̀ Islam anabi rọ̀ wọn tó ti bẹ́ẹ̀ náà wọ́n pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wọn ò ṣe Islam anabi wa bẹ́ẹ̀ náà bá àdúrà tó ṣe ń jọ́ náà ni pé Allahumma inni alayhim bi sab'in ka sab'i Yusufa yẹn ni pé ebi ọlọ́dún méje èyí tó lọ́n fi ṣe àdánwò fáwọn èèyàn anábì Yusuf ọlọ́n bá ń fi léyìn bá ń fi yára jà wọn náà fàákàtà tí wọn sànà lọ́dá ìbá dé ọ̀dà bá dá wọn débi wípé hátà hàlà kò fi hà àárẹ̀ parun lálàfo ìgbà tí ọ̀dà tọ́ dá wọn kódà wàá kàlù mẹ́yì tata òkú mbete wọ́n jẹ́ wọlé ẹ̀dọ́n ẹlòmíràn rẹ̀ egun bí aran ló ṣe pé ó bẹ̀rẹ̀ sí ní wó wàyára rọ́jùlùmọ̀ bẹ́yìn náà sàmà wọlé àrùn dìgbà yà àti dọ̀hán débi pẹ́lú mi ó ń wo ohun tí ń bẹ láàrin sánmà àti ilẹ̀ bí èéfín ló ṣe rí lójú rẹ̀ yẹn ni pé ọ̀rọ̀ tí Abdullahi ibn Mas'ud ọ̀rọ̀ tó ń sọ ni wípé èéfín yìí kìí ṣe èéfín tòótọ́ ṣùgbọ́n ibi lọ́pọ̀ àwọn ará Mẹ́kà àwọn Quraysh tó fi dàbí ìgbà pé wọ́n ń rí èéfín. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àní adadokhan minal ayatil muntadhara pé èéfín tí a sọ pé ń bọ̀ yìí tòótọ́ ní ń bọ̀ kò tí ì wáyé o lára àwọn àmì èyí tá à ń retí ńlọ́wọ́ kódà lámìyẹjì ìbáàdù kò tí ì ṣẹlẹ̀ kò tí ì wáyé yóò ṣẹlẹ̀ o kọ́rọ̀bà kìyàmì sáà nígbà ọba kù sáàtà kí ayé kọ parẹ́ lára àwọn tí wọ́n fara mọ́ ọ̀rọ̀ yìí ńlátìrì Abdullahi ibn Abbas radiyallahu anihuma àtàwọn kan náà wọn sàbẹ àtàwọn kan náà wọn kódà baba ibn Jarir àtọ́bárí àti ibn Abu Hatim àti abdullah ibn abi mulaika gbogbo wọn wọ́n sọ wípé gọdáwùtú alabni abbas rọdìyàlláhu anihuma dàtà yawm fakọl mánimtu layla atasbatu kultu lima kọ́l kọ́ọ̀lù tọ́lá àlìkáwò kabudu dánàbí fakhashit ayakuna duhan ayakuna dukhan kọ́ọ̀dì tọrọ kọ́ famanimtu hata asbatu nínú xadìfì abdullahi ibn abbas kọ́lọ́n kí ó bá ní ìyọ́nú sí i. ó sọ pé ìkànnì àwọn tí a ń gba tá a dákọ̀ síwájú ìyẹn ní pàtàkì jùlọ Ibn Jarir àtọ́bárí àti Ibn Abu Hatim wọn ní Abdullahi ibn Abi Mulaika ó lọ sọ́dọ̀ Abdullahi ibn Abbas nígbà òde ọ̀dọ̀ Abdullahi ibn Abbas ó sọ fún un pé eré Abdullahi ibn Abbas máa ń ní mùtò láìla tílẹ̀ òní màá fi má ìmọ̀ sún gbogbo òru òní ìfisùn tí mi májú o olówó abin léèrè pé kí ni tọ́fà oníkọ́ọ̀lù tọ́lá àlèkà òkàbò tó dáná bì wọ́n làwọn ènìyàn fi wá tó mi létí wípé ìràwọ̀ onírùndì ọmọ ìyọ lójú sámà fàkọ̀ṣìtù ẹ̀rù wá bà mí kọ́mọ jẹ́ pé èéfín tí a sọ pé yọ wáyé nígbà táyé bá fẹ́ parẹ́ kọ́mọ jẹ́ pé èéfín ńlọ ti ńlọ ti jáde hàn lásìkò tí ó wà ńlọ ti ń kalẹ̀kùn o fàmà nímtù àtàsbàtù ìdínà tí n fi sùn tí tilẹ̀ fi má. ibn kathir oní wàhálà isnadun sahih àdìfì àdìsọ̀lọ́láfíà ni dọ́dọ̀ abdullahi ibn abbas kọ́lọ̀nkọ́ba ni yọnu sí i. abdullahi ibn abbas ni lára àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bá tí wọ́n gbọ́ yé dáadáa ò ní ó sì wà. abdullahi ibn abbas kọ́lọ̀nkọ́ba ni yọnu sí i òun wá ní báńkọ́ ni ọ̀rọ̀ ṣe rí o pé èéfín tọ́lọ́wọ́n bá ń wí gangan kò tíì dé èéfín ìtọ́lọ́wọ́n bá tó lérò ìtànà bíi gbà lérò ó lè fi tó ṣe pé gbogbo ayé pátápátá òní yọ gbà kò ní sọ́dọ̀ ẹnìkankan tí èéfín yìí tí tí ò ní í dé yàtọ̀ sí lẹ́yìn àwọn àdéhìí míì tún wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó ń ṣe àfimúlẹ̀ pé àléèfín yìí kò tí ì dé ó sì ń bọ̀ èyí tó wá tẹ̀wọ̀n jù náà ọ̀rọ̀ táwọn afá àti àṣọ ni wípé ọ̀rọ̀ Abdullahi ibn Abbas ọ̀rọ̀ yẹn lọ́tẹ̀wọ̀n pé èéfín kò tí ì wáyé bàbá wa Qurtubi wọ́n ní káàdà huma dukhanan abdullahi bin masamud wọn lòun gangan fúnra rẹ̀ ó sọ pé èéfín yìí oríṣi méjì ni kọdùmọdọ àdéhùnmá ìkànnì méjì ó ti lọ wọlé di bá kìíya ṣùgbọ́n ètò sẹ́kù ti ń bọ̀ yamlaw ma bayna samai wal ard gbogbo olè àti sámà olè fi òní yóò kún wala yajidul mu'min minhu illa kazukma ìgbẹ́fín ìbádé ntí mùsùlùmí tí ó fi mọ́ kọ́ ń bẹ̀ kò ju ọ̀fìnkì lọ ṣùgbọ́n kèfèrí fataf kò bó màsàmì àwò gbogbo etí rẹ̀ ti fi ń gbọ́rọ̀ pátá gbogbo ẹlẹ́fì òní ọ̀dà ìlú sí òní ọ̀dà ihò sí eléyìí jẹ́ ọ̀rọ̀ táwọn afáà tí wọ́n sọ àti tọ́tẹ̀wọ̀n jù méjèèjì Ibn Jarir àtọ́bárí àwọn náà gbìyànjú láti ṣe jámọ̀ láàrin ọ̀rọ̀ Abdullahi ibn Mas'ud àti Abdullahi ibn Abbas wọ́n fi múlẹ̀ pé àléèfín yìí kò tí ì dé ó sì ń bọ̀ o. èyí lórí eléyìí láti inú sunan Nabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn àdìsí kan ti lọ nínú ẹ̀ náà tún ni àdìsí tí Imam Muslim ti ọgbà wá látara Abu Huraira ọlọ́mba nìyọ́ ni sí ó ní òjì sọlọ́mù bá sallallahu alaihi wasallam sọ pé badiru bil a'mali sittan wa dhakara minha ad-dukhan wad-dajjal òjì sọlọ́mù bá sọ pé ẹ tara ẹ tètè múra ṣiṣẹ́ rẹ ní ṣiṣẹ́ kí nǹkan mẹ́fà kó tó di pé yọ ṣẹlẹ̀ lára nǹkan mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún Ànábì dákọ̀ Masihu Dajjal ẹ tara ṣiṣẹ́ rẹ kí Masihu Dajjal kó tó dé ẹ tara ṣiṣẹ́ rẹ kó tó di pé èéfín yọgbà gbogbo sánmà sí kan nínú hadith Hudhayfa ọ̀nbẹ̀nbẹ̀ gbàtànàbí ti ń sọ nípa àṣírọ́tù sáàtì kúbúrọ́ ó dákọ̀ àdùkán èéfín yìí ànábì rẹ̀ nínú rẹ̀. ibnu jarir àtọ́bárí onátúngba hadithi wa látara bí malik al-ashari radiyallahu anhu olójúṣe náà bá sọ pé inna rabbakum andarakum thalatha lájúdájọ́ náà ọba yín ó ń fi àwọn nǹkan mẹ́ta kan ó fi ń ṣe ìlọ́kì fún yín nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún àdùkán ya'khudhu al-mu'mina kazukmata wa ya'khudhu al-kafira fayantafikha hatta yakhruja min kulli masma'in minhu. dájúdájú náà bá ọba àlekè ọ̀la ó ń fi nǹkan mẹ́ta kan ó fi ń ṣe ìkìlọ̀ fún yín lára nǹkan tí fi ń ṣe ìkìlọ̀ ó ní adọ̀hán ńlẹ̀fín ńlọ́wà èéfín yìí ya'khudhu al-mu'mina kazukma yóò mú mọ́mìnì bí ìgbà tó fẹ́ bá mú yàn ṣùgbọ́n kèfèrí ya'khudhu al-kafira fayantafikha yóò kó sínú kèfèrí gbogbo ihò ara rẹ̀ òun yóò kó sínú débi wípé yẹ̀ǹtẹ́fíkà kèfèrí yóò wú láti pàṣẹ yóò fan yóò wú láti pàṣẹ èéfín yìí hátà yá kọrọjà nígbà èéfín tó bá kún gbogbo inú àti ara rẹ̀ tán èéfín yìí ọmọ wa jáde mìkúrò lè mọ́sàmáà mìíràn láti bí etí rẹ̀ ètí fi ń gbọ́ ọ̀ràn yẹn ni pé àwọn àpẹẹrẹ èyí tó ń sàmì pé àlùkìyàmà ó ti súnmọ́ káyà tètè múra ṣiṣẹ́ rí lára ẹni àdùkán ònlọ́wà lára àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn ní ńlá ìtọ́jẹ́ ẹlẹ́ẹ̀keje léyìí tí ó ṣẹlẹ̀ káyé yìí ó tó parẹ́ onítùlọ́rùn ṣàmùsí mi màgìrìbìà ó ní pé oòrùn yóò yọ níbi títí ń wọ̀ yóò fi ibi títí ń yọ yóò fi lẹ̀ yóò wá lọ yọ níbi títí ń wọ̀ gangan àmì ńlá ìlélẹ́yìn náà tún jẹ́ o nínú àwọn àmì tó ń ṣàpẹẹrẹ pé ayé ti lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dán nínú àwọn ẹ̀rí tó wá lórí eléyìí àárí nínú Quran àti nínú àdìsá níbà Muhammad sallallahu alayhi wa sallam nínú suratul An'am àyà one fifty eight Allah subhanahu wa ta'ala sọ bẹ́ẹ̀ pé yawma ya'ti ba'du ayati rabbik la yanfa'u nafsan imanuha lam takun amanat min qablu aw kasabat fi imaniha khayran ọlọ́run ní yawma ya'ti ba'du ayati rabbika nígbà tí apá kan nínú àwọn ohun àrísàmì ìkànnà àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì ètò ń sàmì pé alùkìámà ó ti fẹ́ dé o nígbà tí apá kan nínú àwọn àmì yìí nígbà ó wáyé ẹ̀mí gbogbo sẹ́ẹ̀rì tẹ̀mí bá ṣe kọ̀mọ̀ ní wúlò fún ẹ̀mí wo ni ẹ̀mí tó ṣe wípé kò ti máa ṣiṣẹ́ rẹ̀ síwájú kásìkò ńkó tó tí ò tí ì gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn tó bá lòun ṣe níṣẹ́ rí lásìkò ìgbà náà kò ní í wúlò fún o nígbà wo wá ní àsìkò náà èwo ni àmì ètò lọ́wọ́ bá tó gbà lérò nínú àyà yìí àmì ọ̀hún òun náà ni tòlóòrùn ṣàmùsì mí màgìrìbíà oníyọ tó rùn ọyọ láti ibi tí o ti ń wọ̀ bàbá wa Ṣàwùkání kọ́lọ̀nkọ́ba nìkẹ́ wọn wọ́n ní fàyídà sábàtà rọ́fùn hádà tafsir tábà ti lè gbà pé àdìfì yìí àdìfì marufun ńlọ́wọ́ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam látọjú pàna tí tọ́lá làáfíà tí ò sí àléébù kankan lára rẹ̀ fàwájìbù tẹ̀kídìm ó dandan káyà lo àdìfì ń wo káyà fi ṣe ẹ̀rí kágbà pé bójú sọ̀rọ̀ wọn bá sallallahu alaihi wasallam bó ṣe wí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ó ní ọ̀rọ̀ ó ní ó ṣe rí bàbá wa wọ́n gbà àdìfì wá wọ́n lò jìṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé ìṣẹ̀lẹ̀ tó lọ́wọ́ bá ń wíwọn dhalika hina tatlu'u shamsu min maghribiha nígbà tí oòrùn tó bá di pé ó bá yọ níbi títí ń wọ̀ ni. eléyìí jẹ́ àyà alukur'an nínú àwọn ahadif ètò wa látọ̀dọ̀ ànábì tó ń ṣe àfimúlẹ̀ pé àníṣe oòrùn yọ wọ̀ níbi títí ń yọ yọ yọ níbi títí ń wọ̀ òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa abu rẹ́rà kọ́lọ́nkọ́ba níyọnu sí i àni rasulallah sallallahu alayhi wa sallam kọ́ọ̀lù látàkùmù sáà hàtà tàtàlù àṣàmùsù mí magribiya fàyídà tọ́lá àtfàrọ̀ ànàs àmànù àjùmáhùn fàdálìkà xìnà làyàn fàwọn nàfsàn ìmánuwa lam takùn àmànàt min kọ́bìlù aw kasabat fi ìmánì àkọ́yọ̀rọ̀. òjísàlámù bá sallallahu alayhi wa sallam sọ pé alùkìyàmọ̀ ò ní ayé yìí ò ní parẹ́ hátà tàtàlà sàmsù mi màgìrìbíà tóòrùn ó fi lọ yọ níbi títí ń wọ̀ fàyíbdà tọ́làt bóòrùn bá ti á yọ níbi títí ń wọ̀ fàrọ̀ ahanas táwọn èèyàn wá rí wọn rí pé a ṣe ìsapá yóò sì parẹ́ nítòótọ́ amanu ajmaun kó wá wọn oníwọ̀n wà gbọ́ bá gbọ́ ṣùgbọ́n tí wọ́n gbọ́ bá gbọ́ wọn ó ti pẹ́ fàdáàlì kàhínà yàǹfà wọn nafsan ìmánuha àsìkò ń gángan lásìkò tó ṣe wípé ẹ̀mí tí ò tí ì gbọ́ lọ́n gbọ́ tẹ́lẹ̀ tí ò tí láwọn iṣẹ́ rẹ títí ń ṣe síwájú tọ́wá sọ pé òun gbọ́ lọ́n gbọ́ ìmánì rẹ̀ ò ní wúlò fún ìmánì tí ò ní lásìkò tó yẹ kó ní ìmánì tí ò fi kó sẹ́ẹ̀rì jọ lásìkò tó yẹ kó fi kó sẹ́ẹ̀rì jọ ìgbọ́ rámà dájú lọ́wọ́ àṣẹ ìgbọ́ lọ́n gbọ́ ìmánì kò ní wúlò lásìkò gbà náà Imam Bukhari òun tó gba hadith mi wá látọ̀dọ̀ Abu Huraira ọlọ́mọba ni yọ́nù sí i olójúṣe náà bá sọ pé la taqumu sa'atu hatta taqtatila fi'atan ayé yìí kò ní tí ì parẹ́ o táwọn ikọ̀ méjì kan tí wọ́n ó fi dìgbò lura wọn àdéfigùn ibi tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni pé hatta tatlu ash-shamsu min tí tóorùn ó fi yọ ní ibùwọ̀ rẹ̀ fa idha tala'at bá ti á yọ níbi títí ń wọ̀ amanu ajma'un gbogbo ẹ̀dá pátá òní wọ́n fadhalika hina la yanfa'u nafsan imanuha lásìkò tó ṣe pé ìmánì kò ní í wúlò fẹ́mi kankan ìgbàgbọ́ tó ọ̀sẹ̀ ní kò ní í wúlò fún ọ ìmánì tó ti ní síwájú kó o ti fi ṣiṣẹ́ rẹ síwájú ìgbọ́ wá rí àmọ̀dájú ìgbà náà lọ́sẹ̀ wàá lọ gbọ́lọ́ngbọ́ ìgbàgbọ́ ń ti pẹ́ o Imam Muslim náà tó gba àdéhìí wá ó ní òjíṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam sọ pé báàdì rúbìlà àmàlì sí tan fàdákàrà mílíọ̀tù lọ́wọ́ àṣàmùsí màgìrìbìyà anabi ni ẹ tara ṣiṣẹ́ rí káwọn nǹkan mẹ́fà kan kó tó di pé yọ ṣẹlẹ̀ ẹ síra ṣiṣẹ́ rí káwọn nǹkan mẹ́fà kan ó tó yọjú lára àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún ó ní yíyọ oòrùn láti ibùwọ̀ rẹ̀ kódà nù hadith mi etí Abu Dharri tí ọgbà wá kọlọ̀nkọba níyọnu sí kọ́ọ̀l ó sọ pé inna nabiyya sallallahu alayhi wa sallam yawman qala ó ní ànábì ọlọ́wọ́ba sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan ànábì sọ fáwọn pé àtẹ̀dẹ̀rọ́n àyìnà tàdàbò hàdà ìṣàmùs ǹjẹ́ ẹ ti ẹ̀ máa bi tó rùn ti máa ń lọ ibi tí máa ń lọ lójoojúmọ́ bí ǹjẹ́ ẹ máa kọ́ọ́lù Allahu wa rasuluhu alam wọ́n làwọn wá dá lóhùn pé à ah, àwọ̀ ọ̀ma o ṣùgbọ́n tá a mà yìí ọlọ́mà bẹ́ẹ̀ ni kò sókun sójú sí ọlọ́run ọba lójú kọ́ọ̀lù anábì wa sọ pé ìnà àbí ìtẹ́jìrì àtàtẹ̀ntẹ́yà ìlà mùsàkọ́lù yà òòrùn bẹ́ẹ̀ ṣe rìn tí bá ń lọ síbi tí ó ti wọ̀ yóò máa lọ yóò máa lọ yóò máa lọ tí ó fi dé ibùwọ̀ rẹ̀ níbo ni ibùgbé rẹ̀ àti ibùwọ̀ rẹ̀ tààtàlà àríṣì lábẹ́ àríṣù ọlọ́run ibẹ̀ ni ti máa wọ̀ níbo ọba débẹ̀ fàtàkì rosa jidatan yóò forí kalẹ̀ níbẹ̀ fàlàtà zálù kàdálìkà lórí ibi tó bá forí kalẹ̀ tó wúlẹ̀ sí yìí ibẹ̀ náà ni ó wà hátà yòkọ́ làlà tí wọ́n fi sọ fún pé ìrìtẹ́fẹ̀yìn yàgbórí ńlẹ̀ ìrí ọ̀run ìrìjẹ́rìn min haythu jìtì níbi tó ti ń bọ̀ yẹn wá padà síbẹ̀ kọ́ lọ yọ fún ọjọ́ kejì fàtẹ́rì jẹun òun ọba padà yẹn ọba yọ níbi títí máa ń yọ thumma tajri hatta tantahi ila mustaqarra yóò tún máa ràn yóò máa ràn yóò máa ga sókè yóò máa ga sókè yóò tún mórí ibi tí ó ti wọ̀ bóyá ṣe níwájú bẹ́ẹ̀ náà ni yóò tún ṣe ṣe yóò wọlẹ̀ níwájú ọlọ́run kò níyẹ̀ kò ní gbò lórí ìṣesí tí wọ́n fi sọ fún pé ọ̀ya gbórí ńlẹ̀ padà lọ lọ yọ níbi tó o ti ń bọ̀ wá nígbà ọba wa yá nígbà tí àsìkò náà bá tó tó bá di pé ayé ìbá fẹ́ parẹ́ oorun bí ìṣe rẹ̀ yóò tún lọ yóò mú lébi tí yóò ti wọ̀ nígbà ọba dé abẹ́ àríṣù ọlọ́run fàyòkọ́ọ̀lù là yóò forí kalẹ̀ wọn ó tún sọ fún bí a ti máa ń sọ fún un pé ọya gbórí ńlẹ̀ gbórí ńlẹ̀ yóò máa retí kí wọ́n sọ fún un pé tún lọ yọ́nbi tó ti ń bọ̀ ọ́ ṣùgbọ́n wọn ò ní sọ fún bẹ́ẹ̀ o ní tí wọ́n wàá sọ fún ni pé ìsìbíhì tọ́ọ̀lì àtàmì màgìrìbìkì níbi tó ti wọ̀ yìí ibẹ̀ náà ló ti wá yọ lónìí o fàtúsìbíhì tọ́ọ̀lì àtàmì màgìrìbìà lòrán wà á yọ níbi tí ó ti máa ń wọ̀ fàkọ́ọ̀lá rasulillah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà bá wa sọ pé àtẹ̀dẹ̀rú nàmẹ́ta dáálíkún ǹjẹ́ ẹ máa àsìkò tílé tí ó wáyé àsìkò tẹ́lẹ̀ yìí ọ̀sẹ̀lẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ ọ́ àwọn sàbẹ̀ ni àmọ́ òní dáàlìkà hìnnà la yanfa'u nafsan ìmánuà lam takun amanat min qablu fi ìmánuà khayra àsìkò tẹ́lẹ̀ yìí tí ó wáyé òní ìgbà tó ṣe wípé ìgbàgbọ́ téèyàn sẹ́ẹ̀fẹ́ ní ìgbàgbọ́ tẹ̀mí kan sẹ́ẹ̀fẹ́ ní àsìkò tí ò ní wúlò fún mọ́ ìgbàgbọ́ tí ò ti ní síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó ti fi kó sẹ́ẹ̀rí jọ ṣùgbọ́n tó rí àmì ńlá lè tí làákà rẹ̀ tí ò gbé mọ́ ọ wá lòun gbọ́ lòun gbọ́ ìgbàgbọ́ eléyìí kò lè wúlò fún o ìgbà tí ò ní wúlò fún o nígbà tí òòrùn tó bá yọ níbi tí o ti ń wọ̀ bóòrùn bá ti wá yọ níbi tí ti ń wọ̀ àwọn tí ó máa ṣẹlẹ̀ òun rèé o ìkíní bẹ̀ ni wípé táwọn bá ọlọ́run foríjì mi mo tún báyìí ń dẹ́ṣẹ̀ mọ́ wọn ò ní gba tútú báyìí dámọ́ o ah mo á ṣetán mo ṣetán láti gbọ́ lọ́wọ́n bá gbọ́ kò sí nítọ́jọ́ mọ́ o àfi kéèyàn ti sáré ṣe léyìn kó tó di wípé òòrùn ó yọ níbi tí ó ti ń wọ̀ yẹn ni pé idha tala'at shamsu min maghribiha bóòrùn bá ti lè yọ níbi tí ti ń wọ̀ fa la yuqbalu al-iman mimman lam yakun qabla dhalika mu'mina ẹni tí ó bá ti jẹ́ mùmínì síwájú àkókò ìgbà náà ìmánì tọ́sẹ̀ ni wọn ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ o bákan náà at-tawbatu min al-ma'asi ń wọ̀ dẹ́ṣẹ̀ mọ́ mo túbá kò wúlò mọ́ bóòrùn bá tiẹ̀ tilẹ̀ yọ níbi títí ń wọ̀ torí pé tùlú àṣàmùsí torí pé bóòrùn bá tiẹ̀ lè yọ níbi títí ń wọ̀ àpẹẹrẹ ńlá ni àmì tó gbọngbọ́n ni yàrá a kullu man kana fi dhalika zaman gbogbo àti bá ń bẹ láyé lásìkò gbà náà gbogbo wọn ni wọn ṣẹ̀yídà wọn gan ní ṣẹ̀yídà oorun bí ó ṣe yọ níjọ́ náà lọ́hùn fatakshif lahumul haqa'iq nígbà náà òdodo wàá fojú hàn wọ̀yọ̀ṣàyẹ̀dọ́nà mi lọ́la ahwal àwọn ẹ̀rù ńlá ẹ̀rù jẹjẹjẹjẹjẹ ńlá yóò máa wá ṣẹlẹ̀ sáwọn yẹn tí kálukú sì máa rí lẹ́yìn tó ṣe pé yulwi anakum ila al-iqrar wa tasdiki billahi wa ayati nígbà àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ẹ̀rù jẹjẹrẹ yóò pọ̀ débi wípé gbogbo ẹni tí tútúbà ò ní wúlò má o nínú ayé alukur'an falamma ra'aw ba'sana qalu amanna billah ìgbà táwọn kèfèrí nígbà tí wọ́n rí ìyà Ọlọ́run pé aa òótọ́ mà làwọn ànábì Ọlọ́run yìí máa ń sọ kẹ́ ìyà tí máa ń wí lọ́mọdé yìí kẹ́ so mọ́ wà láwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ amanna billahi wahdahu àti gbọ́ lọ́wọ́ bá gbọ́ lónìí nìkan ṣoṣo wa kafarna bima kunna bihi mushrikin gbogbo ń tà á múlò pátá àti pátì àsìn àṣẹbọ mọ́ àmúrogún fọlọ́ mọ́ kò ní wúlò lásìkò gbà yẹn fàlámìyà kò yá nfa wọn ìmánu ọlọ́run nígbàgbọ́ tí wọ́n ní gbà wọn ìgbàgbọ́ wọn ò wúlò ìgbàgbọ́ tí wọ́n fẹ́ ní nígbà tí wọ́n rí ya ọlọ́run làmárọ̀ àwòbá àṣànà nígbà tí yàdé wọn làwọn gbọ́ lọ́wọ́ gbàgbọ́ kò sí ọlọ́run ìgbàgbọ́ wọn ò wúlò sunnatullahi kafirun ìlànà ọlọ́run ìṣesí ọlọ́run ọba ni o sáwọn ẹrú gbogbo àwọn tí wọn bá jẹ́ kèfèrí pátápátá òfo òní tiwọn ọlọ́run ṣàánú wa o sálẹ̀ tí ó lè gbà rẹ lọ́wọ́n bá gbọ́ ní mánì tó yanjú májọ̀jẹ́ pé ńgbà tí nígbà tá a bá rí ìyá ọlọ́run láṣẹ wàá gba ọlọ́run bá gbọ́ lára tí ó ṣẹlẹ̀ bóòrùn bá ti lè yọ ni pé ìjìra yẹn pé ká ìlú kan sílẹ̀ lọ sí ìlú mi oní odòpin nígbà tó rùn bá ti lè yọ láti ibi títí ń wọ̀ nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alaihi sọ pé látàǹkọ́tà wọn lè hijira tu hijira kò ní tí yẹ kò ní gbò ẹ máa ṣe hijira o ibi tó o bá ti ráyè sẹ̀sìn fi bẹ́ẹ̀ lẹ̀ lọ sílùú míì lóògùn àti bá sì ń gbà títúbà wala tazalu tawbatu maqbulatan ọlọ́run níyẹ kò ní bò lẹ́ni tí ó máa tẹ́wọ́ gbà tútúbà ẹni pé ọba ṣe ọba ní kọ́lọ́run foríjì ọ yóò foríjì ọ lóògùn bá tóòrùn ọba tí ì yọ níbi títí ń wọ̀ bóòrùn bá ti lè yọ níbi títí ń wọ̀ fàyídà tọ́lá àti tóbi àlà kulli qalbin bima èdìdí wọn fi di gbogbo ọkàn kọ̀ọ̀kan pẹ̀lú ti bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàkófìyà ní ẹ̀sùlẹ̀ àmà nígbà náà kò sí pàǹkìrùn mọ́ kò sí nǹkan kan mọ́ tí ó wúlò mọ́ ètò ti ṣe síwájú òun náà ni wọ́n gbé iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan lé lórí. bàbá Qurtubi kọ́lọ̀ nǹkan bá nìkẹ́ wọn wọn ni Allah ta'ala yaqbalu tawbatal abdi ma lam yugargir wọn ní àdìs tó wá látọ̀dọ̀ jùsẹ̀ láwọn tó sọ pé ọlọ́run ò ní yẹ kò ní gbò lẹ́yìn tí ọgbà tuntun báyìí dá lópin ìgbà tẹ́mi ọ̀bà tí ì débi gògóńgò rẹ̀ yẹn ni pé lóògbà tí yẹn bá sì ń sẹ̀mí tẹ́mi ọ̀bà tí ì débi gògóńgò irú ẹ̀mí bá náà ó lè túbá kọ́lọ́hún ó foríjì ṣùgbọ́n bẹ́ẹ̀ bá tẹ́ ilé débi gògóńgò ó ti màmá dájú pé ikú ti yánu kọ́ wá lòun gbọ́ lòun gbọ́ lásìkò gbà náà irú ìgbàgbọ́ báwọn kò wúlò bẹ́ẹ̀ náà lẹ́ni tó ṣe wípé ó lòun túbá òun ọ̀dẹ́ṣẹ̀ mọ́ lásìkò gbà tí oòrùn tí ó ti yọ níbi tí ó ti ń wọ̀ ìgbàgbọ́n kò lè wúlò mọ́ dáadáa tó ṣẹ̀fẹ̀ máa ṣe òun náà ò lè jẹ́ ìtẹ́wọ́gbà mọ́ níwájú ọlọ́run bá subhanahu wa yẹn ni wípé ẹjẹ́ àtàrà túbà ẹjẹ́ àṣẹ́rí padà lọ sọ́dọ̀ náà bá pẹ̀lú kátúbà kájáwọ́ kó ń bí ẹ̀ṣẹ̀ ọtí tó mú yìí ó tó àǹfààní wò lórí jẹ́ ń bẹ̀ níjó ti mú sìgá tó mú yìí jáwọ́ ń bẹ̀ wọ́n náà tiẹ̀ wo gíláàsì kò bó tiẹ̀ ṣe rí gbogbo ètè rẹ gbogbo ẹ̀ bó ṣe jóná gbogbo eyín rẹ bó ṣe dúdú gbogbo ahọ́n rẹ ìtọ́ tó ń túlẹ̀ dúdú ní jáde ń bẹ̀ gbíkùn rẹ náà ṣe rí náà má jẹ́ kí jẹjẹrẹ ọjọ́ kó tó túbá jáwọ́ kó ń bi ẹ̀ṣẹ̀ kó ń bi tẹ́tẹ́ kó ń bi púùlù níjẹ́ o ti ń ṣe tó ń ta iná gbogbo rẹ̀ ọ̀dẹ́ fún ọ jáwọ́ kó ń bẹ̀ jáwọ́ kó ń bi ẹbọ ṣẹ́rí padà lọ sọ́dọ̀ lọ́wọ́ ba pẹ̀lú tútú bá máa sin lọ́wọ́ ba lónìí nìkan ṣoṣo ẹ́ àwọn Yorùbá ní bọ́ọ̀bà sákàlọ́ sákàlá bọ́ọ̀bà sokolo sokolo ayé alukurani ní à ń kọ́ọ̀fì Ọlọ́hun Subhanahu wa ta'ala sọ pé òdìkọ́lò fi sílùmí káfà ẹ kó sínú islam tọwọ tẹsẹ má ya agbo agbẹ̀sìn má gbòfin atẹ̀sìn àtòfinú rẹ òun náà nìkan máa wà lára rẹ̀ wàá má jẹ́ mùsùlùmí lásán jẹ́ mùsùlùmí tí ó máa ṣẹ̀sìn fọlọ́wọ́n bá tí ó tún máa fi ìwà pa èèyàn ṣẹ̀sìn ẹ́n òpùrọ́ ní àwọn èèyàn ọ̀gbọ́gbọ́ ẹ́n ńgbà àwọn ọ̀gbọ́gbọ́ wà tí ṣe fún ọ tí wọ́n fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ẹnu rẹ wo òun fáwọn ènìyàn bi ẹ̀ṣẹ̀ ẹjẹ́ àṣírí padà lọ sí ọ̀dọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala àwọn ìpele àwọn ìṣẹ̀lẹ̀ gbàǹkọ̀gbì tí ó ṣẹlẹ̀ kàyí ó tó parẹ́ òun lélẹ́yìn ó tún kù bíi mélòó kan pẹ̀lú ìgọ́lọ́ọ̀bá níjòkó tí ó ń bọ̀ a máa gbọ́ nípa ẹranko yẹtù sí pé yọ jáde tí ó máa sàmì sáwọn èèyàn la pé eléyìí mọ́mìnì ni eléyìí kèfèrí ni àníṣe yóò máa kọ́ fáwọn èèyàn nípa àwọn ìwà àbàjẹ́ èyí tí wọ́n wù pé aah ẹ̀ṣẹ̀ yín ti pọ̀ jù ẹ̀yin ọmọ ànábì ádámù ẹ jáwọ́ kó ń bi ẹ̀ṣẹ̀ àwọn èrè tó lórí rẹ̀ á máa gbọ́ níjòkó ń bọ̀ abiláwọn bàṣọ wàá lọ wà tán la kó sọ ẹnìkankan wá di ìjòkó tí ó ń bọ̀ lọ lórí àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ kí ayé ó tó parẹ́ títí àkókò náà subhanakallahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.